àbí ọlọ́run wípé kọ́mọ jẹ́ òkun fún wa ọlọ́run jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ìgbọ́n náà bá ti sọ fún wa wípé fàdákìr ìnẹ́fà àti dìjọ́ ká máa ṣe ìrántí fúnra wa nígbà ọjọ́ pé ìrántí yẹn yóò máa wúlò yóò máa ṣàǹfààní. ìrántí náà lélẹ́yìí jẹ́ èsì kó ní tuntun kan nú nínú nǹkan àti ń ni bọ̀ká bàbá àgbàjọra tá a bá tún ra wa létí látó lè ṣe àǹfààní tọ́pọ̀ látara Ramadan tí wọ́n bá dúwọ́ lérè pé bóò láti ṣàǹfààní ní Ramadan ìbéèrè rẹ̀ ń tọrọ ọ̀rọ̀ ni nǹkan mẹ́rin náà là á mójútó tàbá fẹ́ ṣàǹfààní látara Ramadan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́. òun náà ní pé kámúra alẹ̀ dé bí bàtà fẹ́ gba tí ó sọ́dọ̀ wa fásitì kan tí ó sì tán lọ. ẹlẹ́ẹ̀kejì tí rọmọdán bá ti dé kámúra sí iṣẹ́ rẹ̀ ṣíṣe látòrí àwẹ̀ pé mọ́ àti àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa à ń ṣe àwọn nǹkan mí bọ́ tí kátó wá si n'ụlọ sí nínú oṣù ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run ti ní ẹ̀sà nínú àwọn mọ̀láyíjà rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ní ẹ̀sà nínú àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni ó ní ẹ̀sà nínú àwọn àyè bẹ́ẹ̀ náà ni olómúmójú tó wáyé tọ́lọ́mbà fi ránṣẹ́ tó yẹ pẹ̀ olùdọ̀gá gbogbo àwọn ti mójú ẹfà ẹ̀fà ti fún tọ́ba wọ ọlọ́run ó lè gbé súnmọ́ láyé jùlọ ní ẹ̀sà ọlọ́run sa àwọn ànábì ọlọ́run lẹ́sà kí ni fi sí wa ọkàn wọn ní tó láàrin àwọn ànábì ọlọ́run ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ní ẹ̀ka olórí gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ náà ni nínú ààyè ọlọ́run ta mọ́kàlẹ́ta tí ọlọ́run kan máa dáàbò bò àti gbogbo àgbègbè rẹ̀ àti gbogbo gbogbo mùsùlùmí lágbàáyé téèyàn ọba ti hajj tí ọba ti ìdè mọ́kà gbèrègbè ló ń ṣe kò sí ọlọ́run ọba tí wọ́n bẹ́ẹ̀ náà ni nínú àsìkò ọlọ́run ta Ramadan oṣù Ramadan ọ̀sà ẹlẹ́sà ọlọ́ọ̀bà àdìjọ́lá ọ̀n sọ nínú Kùrán yìí pé oṣù méjìlá ló ń bẹ lọ́dọ̀ òun ọlọ́run láti gbà tó ń ti dá sọ́mà àti ilẹ̀ àwọn mẹ́rin kan bẹ̀ tó jẹ́ oṣù àwọn mẹ́rin tó jẹ́ oṣù yẹn òun náà ni bẹ́ẹ̀ náà ni dòlòkèjà àti dòlòkèjà àti muharram tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run tó wá sa ramadan lẹ́sà gbogbo àwọn oṣù yẹn lọ lọ́lọ́run wá sọ pé ṣáàrù ramadan alladhi unzila fihi oṣù ramadan iná ni ọlọ́run bá sọ Qur'an kalẹ̀ ní sísọ ẹ̀ẹ̀kan péré torí ìzáàlù nínú Quran àti tẹ̀síìlì ó yàtọ̀ síra wọn bó ṣe ti ìjẹ́ tó títọ̀ kalẹ̀ náà méjèèjì ìzáàlù tọ́lọ́ bá lò fún Quran títọ̀ kalẹ̀ tọ́lọ́ ń sọ kalẹ̀ sí bẹ́ẹ̀tìlẹ̀ ìzá tó fi déédéé sàábà ní sánmà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ibn Abbas radiyallahu anhuma ìfẹ́ ọlọ́wọ́ bá sọ Quran kalẹ̀ lẹ́ẹ̀kan náà sí bẹ́ẹ̀tìlẹ̀ ìzá lẹ́yìn ìgbà náà lọ́dọ̀n wá tẹ̀ ẹ̀dùn títí lọ́wọ́ máa mú wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wá bá nílùú wa Muhammad sallallahu alaihi wasallam lórí ilé pẹ̀. ọlọ́run bá wa sọ yìí pé shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an. oṣù Ramadan oṣù alákànlé tọ́lọ́wọ́ bá sọ Qur'an kalẹ̀ lẹ́ẹ̀kan tuntun iná ẹ̀ ní oṣù Ramadan. ìgbàsísọ̀kalẹ̀ rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti Ramadan àtàkùn Quran sọ̀kalẹ̀ wọ́n ti sọ̀kalẹ̀ kan tó tó inú oṣù Ramadan ni kí tí wọ́n ti tó oṣù alápàlẹ́ nínú Islam ma ún tá a ti jọmọ̀ kí ṣe àwẹ̀ inú oṣù ẹyọ kan na la máa ń gbà tábàtì ti mi ti ká lékún dáadáa ti ṣe nínú ẹ̀ ládàtọ̀ pọ̀ láàmú àgbà ń bẹ̀ àdìgbèlé mọ́tíbù ní ládàtà àmọ́ rí lórí dáadáa ká bá ṣe nínú ọkọ̀ nínú sáàrù rọ̀mọ́mán ẹlẹ́ẹ̀kẹta táàbì sàǹfààní lára rọ̀mọ́mán òun náà ní pé bí ẹ bá ṣe ń ṣe dáadáa tó ń ṣe ìjọsìn tọ́lọ́run kó sì tó máa ká sẹ́yìn kú òdìbí tí ọ̀bá dáa kì í ṣe pé ọ̀wá máa ṣe lámúlùmọ́lá bó o ṣe ń ṣe dáadáa lọ́sùn o tún ṣàì dáa lẹ́gbẹ̀ẹ́ kejì ọ̀sán àwọn ọmọ ìgbẹ́ mọ́ra wọn nínú Ramadan oṣù ni oṣù tá a bá ti ń lé fún ní ṣe dáadáa tá a ti ń ṣe oríṣiríṣi rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ká tún máa jìnà sí ẹ̀tẹ̀ iná láti bẹ̀ àìwá àmọ̀ ẹ̀tọ́ bá jù sọ́kùn inú ẹ̀ náà kó sì fi kọ́lọ̀ kó bá túbà wa. ẹlẹ́ẹ̀kẹrin káàfin sàǹfààní látara Ramadan onáàbí pé tí Ramadan bá jẹ lọ́wọ́ tán kọ́wọ́ á jẹ́ pé bá a ti múra sí dáadáa tá à ń ṣe nu Ramadan tá a sì jìnnà sí ẹ̀ṣẹ̀ yẹn ká wá ṣe bẹ́ẹ̀ náà lẹ́yìn Ramadan ajẹ́ pé àmì pé ọlọ́wọ́ bá ti gba Ramadan wà nìyẹn lọ́jọ́ táwọn onímọ̀ wọn sọ ẹ̀ ń bá lọ sí hajj tó tó padà tó ní ìdè gbé ńgbà tó bá dé tán àmì kọ́nà ọba ọ̀gbá jìnnà yẹn ṣùgbọ́n tó bá lọ sí hajj tó tún lékún dáadáa tó tún lékún bẹ̀rù ọlọ́run àmì kí ọlọ́run ti gbà hajj rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni rọmọbán tó bá bá ọ láyé tó kún sí ọlọ́run lọ́rùn sọ̀rọ̀ àforíjì kù nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ nígbà tó bá di ẹ̀yìn rọmọbán tó tún lékún ní dáadáa tó lè ṣe nínú rọmọbán. kó o sì tún lékún nípa mímọ jìnnà sí ẹ̀ṣẹ̀ lẹ́yìn Ramadan àjẹpẹ́ àmì tí ọlọ́run bá ti gba Ramadan rẹ̀ yẹn tí ọlọ́run gbogbo ìbáàdà wá fún wa. bàbá fẹ́ múralẹ̀ fún Ramadan nǹkan méje ńlá mójútó láti múralẹ̀ fún òun náà ni àjọ àdìde gẹ́gẹ́ àwọn ẹni ìṣáájú bí wọ́n ti máa ń ṣe lọ́jọ́ tí wọ́n máa bẹ Ramadan kan bá wọn láyé nítorí ìfẹ́ tí wọ́n ní sí Ramadan nítorí ìfẹ́ tí wọ́n ní sí ìbáàdà tí wọ́n ṣe lọ Ramadan nítorí wípé Ramadan jẹ́ oṣù ẹ̀ka débi wípé kọ́ wa múra yìí pé tí Ramadan bá lọ tán bó o ṣe é ṣe òǹdó tó máa bá lọ nígbà tó kejì ti di Ramadan tó fi níwà fún ìmánì ẹ̀ àti tẹ́rìbíyà rẹ̀ ìlú Ramadan ọlọ́run ti ní oṣù ẹ̀ka ni kódà nínú àdìsá nínú ọ̀sán àwọn èèyàn kan tí ọlọ́run fún nínú Ramadan tí a bá ní ìṣòro kan wọ́n lè fi àwẹ̀ sílẹ̀ wọn kàn gba àwẹ̀ yẹn lẹ́yìn Ramadan ni kò sí oṣù kẹta tó lè dípò Ramadan ẹ̀wù sọ àánú àdìgbà ní ìgbà sọ́lá báyìí ṣùgbọ́n náà wọ́n gbà á ètò ti ṣe ojúṣe torí ẹ̀ ló fi jẹ́ pé bí bá lórí ìrìn àjò bí bá lórí ìrìn àjò tí fún Islam sọ pé kò sí ìwọ́n kọjá àwẹ̀ rẹ̀ ó lè yàn àwẹ̀ kò sí kankan fún ọ kò sí ìwọ̀ mi kọjá àwẹ̀ rẹ̀ rárá ṣùgbọ́n kọ́ àwẹ̀ lọ́jọ́ àjò torí pé irú oṣù yẹn kò ní rúwẹ̀ mọ́ torí pé yọ pàpà gba ẹyọ kan padà ẹyọ kan wọn lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kò lè dà ọ̀wọ̀ tó bá gba oṣù yẹn bẹ́ẹ̀ náà ni ẹni tó lówó tó ti mọ̀ ìpè tẹ̀ bá ti màmá jáwẹ̀ kan yọ bọ̀ sálákà ọgọ́ta nínú pé yóò fi tánà ni ọwọ́ àmọ́ mọ̀ níjọ́ kan lọ́kọ̀ ń kú lówó lọ́tọ́ ń gbọ́n bọ́ sálákà ẹni tàn tó bá wù ní wọ́n mọ̀ gba àwẹ̀ kọ̀ọ̀kan yòókù ó ti ra ẹ̀mí ó ń tọ̀ ó ti ra ẹ̀mí yọ bọ̀ lọ́wọ́ ba rẹ̀ ń bẹ̀ kò sí òkú kẹsàn-án tó lè dàgẹ́ bíi oṣù rọ̀mọ̀mọ́ọ̀nù. ìmúra àkọ́kọ́ tá a múra fún Ramadan òun náà nìyẹn pa pé ká máa gbàdúrà yìí pé kí ọlọ́run kó jẹ́ adínú Ramadan báwọn ẹni ìfàájú ti máa ń ṣe. ìgbà àdìsí kan wọ́n máa ń gbà wá ọlọ́run bá jẹ́ kí lánàá ti rọ́jà àdán wọn kò jíwọ́ ká islam ti mú wa quran ti sọ àdìsí ti tọ́ níta bá ti rí pé a sàǹfààní ń bẹ̀ ká sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run níta rí pé ìnira lílé yóò jẹ́ títú wa ká tó tó bá mú fún tó wa ẹlẹ́ẹ̀kejì sáàfin múra fún òun náà ní ká máa tó islam. Ramadan ló ti kẹsàn án ọwọ́ àna àdìsẹ́ àyíṣà rọ̀bí ọ̀la wàhálà tí àwọn àkáàbù súnà nígbà wá Abu Dawud àti Ibn Khuzaymah àti Hakim wọ́n yìí sọ pé Hakim sọ pé sọ fí hùn àlà àtẹ́tẹ́ kẹ̀kẹ́ yìí àyíṣà rọ̀bí ọ̀la wàhálà sọ́jọ́ ìyàwó àdúgbò sọ́lá àdìsọ́lá rọ̀ sọ wípé كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم برؤية رمضان فإن غم عليه أكل ثلاثين يوما ثم قام وجدت له صلى الله عليه وسلم إمن صراتي منه شعبان نقال أنكاره فما بعثك في نقال رمضان وجدت له صلى الله عليه وسلم ومن لا لك شعبان ìpè ń gbà wò lọ́bẹ̀rẹ̀ kọ́mọ́bà ti àtúnṣe nípa Ramadan torí pé oṣù nínú Islam kọjá oṣù tòṣùpá nínú kọjá ọgbọ̀n tàbí twenty eight nínú kọjá twenty nine torí bí èdè àwọn bàbá wa jọ àtàwọn màmá wa báwẹ̀ bá jẹ́ twenty nine wọ́n ní sẹ́yìn ọ̀fẹ́ gbáwẹ̀ pé ni rárá o twenty nine oṣù tó pé ni thirty náà oṣù tó pé ni nínú Islam ṣùgbọ́n twenty nine ó kéré sí thirty ọwọ́ tó tẹ̀lé yẹn òtítọ́ náà sọ̀rọ̀ láàyè sọ́dà tí kí àdán bá ti dé yóò ti máa múra kalẹ̀ ìfikún wọn mọ ìgbà wo ni àdán bẹ̀rẹ̀ ìgbà wo ló ti parí. gẹ́gẹ́ bí ìkéde ti Saudi Arabia ìjọ jimá ni wọ́n fẹ́ pé sàbá ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà ni tòkàn Sokoto ìjọ Friday ni wọ́n fẹ́ pé sàbá ń bẹ̀rẹ̀ ìjọ tó tù bá ti bẹ̀rẹ̀ náà ni wọ́n parí àti kó lé ọjọ́ kan sí ìyẹn ni pé oṣù ọ̀ parí ní Friday tàbí kó léjọ́ kan sí kọjá sátọ̀dé friday yẹn yọjọ twenty nine ṣàbáà sátọ̀dé yọjọ thirty ṣàbáà tọ́ba ti ní pé àbẹ̀rẹ̀ rọ̀mọ̀bán eléyìí ìkéde sáwùdí arábíà àti tòótọ́ lókòtò àti àwọn báàdì dúwọ́lẹ̀ làrọ̀bíyà apákan nínú àwọn eh, ilẹ̀ lágbáwá bíi Egypt ni bíi Kuwait ni bíi Bahrain ni ṣùgbọ́n kọ́tọ̀rù àti turukiya àwọn fẹ́ gbé sọ́ọ̀dì ní àwọn bẹ̀rẹ̀ àwọn onímọ̀ hisab tí wọ́n máa ń wojú ọjọ́ tí wọ́n sì máa ń ṣe ìṣe òkàlẹ̀ àwọn ní sọ́ọ̀dì ní ṣàbán lọ bẹ̀rẹ̀ níjọ sọ́ọ̀dì káwá sí wòkè lálẹ́ àtàkì ìṣe oṣù yẹn fún nítorí tó mọ́ ní tó kọ́ mọ́ jẹ́ oṣù ọjọ́ àkọ́kọ́ nítorí pé ọrọ̀ atóbi díẹ̀ ó gbéra ókè díẹ̀ ìyẹn ni pé oògùn àkọ́kọ́ ọgbọ́dọ̀ ti pẹ́rẹ́pẹ́ tọ́wọ́ àti ẹ̀ tóbi nígbà ní kò sí problem lẹ́yìn most cases tí ọrọ̀ àti pẹ́rẹ́pẹ́ ìgbà tí ìyẹn lékè ló tó bí yóò ti máa wò lọ́ọ̀kan kò sì fi ní ga díẹ̀ lọ sí sánmà yóò wà ní bẹ́ẹ̀ bá wà nílẹ̀ pẹ̀rẹ̀pẹ̀ yóò wà débi ojú èèyàn ẹlẹ́ẹ̀kẹta gẹ́gẹ́ tí àwọn ọ̀jọ̀gbọ́n sọ nínú àti ẹ̀wọ̀n wúlò ọjọ́ oṣù òjọ́ ọpẹ́jù pẹ́jù níbi yòówù tó bá ti pẹ́ kó tó di kókó lé nígbà yẹn kó ló bí fifteen minutes. ṣé ìṣẹ̀lẹ̀ náà sọ nínú kanu síra wọn tó sọ lè ẹ̀rẹ̀ mi bí fifteen minutes nílùú mi ó lè jẹ́ one minute ìlú mi ó lè jẹ́ some seconds ìlú mi ó lè jẹ́ eh, ten minutes ìlú mi ó lè jẹ́ five minutes ọwọ́ afẹ́jùgbẹ́jù fifteen minutes ẹ̀ sí ní ojúmọ́ ó tó dọ̀la ṣùgbọ́n oṣù eléyìí òòrùn wọ̀ níbi from minute to seven láti ten minutes to seven àwọn èèyàn tí wọ́n rí nígbà tó yọ wọ́n láwọn ti ń wò ó láti ten minutes after seven làwọn ti ń wò àwa tí mọ́bírì tán làwa náà ń wò ó àwa ṣe sùúrù tí ó fi wọ̀ ọwọ́ ní seven forty five là torí mọ́ seven forty five nígbà olùsọmọ seven forty five yẹn ẹni tí ọba ti mọ ìṣọwà ń sẹ́mọ̀ tẹ́lẹ̀ tábàdé olùwò kò tí ì lọ kò lè rí jẹ nígbà tí èsì máa wò ó tẹ́lẹ̀ ìwọ́n ń gbòòrò seven forty five àrímọ́ àsìkò tó lò ń ta yẹn ọkọ̀ ní ń ta bá sábà lọ pẹ̀lú oṣù ọjọ́ àkọ́kọ́ torí àlòfin jẹ́ yí pé nǹkan níbi wọ́n sọ́lá bá àdéhùn sọ́lá máa ti ní pé kí máa ń sọ́ra fún oṣù sàdáàd kó lè bá a má sàṣìṣe fún Ramadan tó adé wípé pẹ̀lú ìta furasí bá a tiẹ̀ lágbára bá a ti kéde ìjọ wa àti èyí táwọn onífàlàsì náà ti kalẹ̀ tọ́ba ti di tọ́ọ̀dì èké ń bọ̀ tí gbogbo owó wojú sánmà kẹwàá ṣe pé yọ máa yíjú káàkiri gbogbo sánmà o sáìdì ibi tó òun ti wọ̀ kò sí ibẹ̀ náà ni a ti rí òṣùpá yẹn tó ibi tí a dojúkọ fún rè ọ́pọ́sìtì ni ibi tó òun ti wọ̀ mo ti kọjú láti kọjú àmọ́ wa wo ọ̀kan tá a bá ti lè rí táwọn èèyàn tó rí bá ti lè kọ̀ǹfàmù ẹ̀ àjẹpá àrùn ọ̀bẹ̀rẹ̀ ní fúláìdè ìgbọ́n tá a bá ti lè rí àjẹ́ ike ìtókùnmọ́jù lè rí pé àwòrán bẹ̀rẹ̀ ní sáńkọ̀lì. nígbà tá a bá lo ìkéde ti Saudi àti Sultan tí wọ́n sọ wípé sàbá ń bẹ̀rẹ̀ ní ìjọ Friday ajẹ́ pé ìjọ Friday lálẹ́ làwọn kò máa wò pé pé ó ṣe é ṣe kárí tí wọn bá wá rí ajẹ́ pé wọn ò tún ní gbàwẹ̀ sátidé wọn ò tún ṣe sùúrù ó di Sunday yẹn automatically. So, ṣùgbọ́n ìkéde tí wọ́n bá kéde nínú sẹ̀ríà ilé kú láti lé wa lórí láti lò ó lè jẹ́ Saudi Arabia ló kéde ó lè jẹ́ kùtọ́ọ̀ ló kéde ó lè jẹ́ àwọn aṣíwájú inú ẹ̀sùn tó rinlẹ̀ lọ́dọ̀ wọn ni wọ́n kéde tí wọ́n bá ti lè kéde rẹ̀ iná látẹ̀lé ìdí sẹ̀ríà àtọ̀fin pé ìwọ́tọ̀ bá rí pásánálì fúnra ara rẹ̀. kọ wá lọ sọ fún àwọn èèyàn kẹrin pé wọ́n jákujàku yìí náà lọ́sọ̀ pé ẹ̀ irun rẹ̀ dùn pé ẹ̀kọ́ kan lọ́ mọ́ sí wọn wá gbà gbọ́ ajẹ́pẹ́ òun láàrin òun àtọ́lọ́ òun gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ orúkọ ojú ikú ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ńtọ́ lẹ́sìn fún wọn bá tiẹ̀ náà tí wọ́n láwọn ọmọ àwọn ọmọdé tí wá mo ti ń sọ̀rọ̀ òun náà di tó láti gbé pété ni o kọ́ bẹ̀rẹ̀ tó wáyé kó òun kojú rí tó sì mọ ti ń jó sí i kọ́mọ́ dàbí àwọn èèyàn kan o lọ́dún kan tí aláwọ̀ rúkú gbé kan arùkọ́rọ̀ gidi ni wọ́n ń sọ ni wọ́n fi kiri ọ̀sùn pẹ̀lú ẹ̀ lábá lọ rẹ̀ wọ́n bá níta lórí ẹ lágbájá ní kàwọn ìdílé oná ìwàdà nígbà wọn ò dé tó ń tó ń gbó tiró kù lọ́ba náwó báyìí fún òun ní oṣù báyìí níbi ọ̀sán báyìí à mo ní kèé kèé sóṣù lórí ìjẹ́mi lórí ìfẹ́ mọ̀ ẹ́ oṣù òjò ọlọ́wọ́ àríjẹ́ wà wà lókè báyìí láéláé báyìí ló ṣe é so láti yìí ọkà rí funfun kan lójú sánmà nígbà tí funfun tó wá parí ọba rò sí kò ẹ ń ma oṣù kò sí tó tó bí náà ni tó ti yọ tó òun tọ oṣù jọ̀nà rẹ̀ lórí ẹ̀ ti mọ̀ oṣù lélẹ̀ mọ̀ tí ọba ti yóò fetí lépo Islam tó wà lórí yẹn onáà ní wípé túláàtì ká jáde fún olúwa oṣù mọ́tì ìrìn sí ipò ìbò alóde rọrùn fún láti wò fún dọ̀yìn táwọn kan bá ti wá dìde nítorí ẹ̀ fẹ́ ń wò àjẹsọ́ àyòkù ọ̀lẹ́sẹ̀ mọ́ ṣùgbọ́n tí gbogbo wa bá pọ̀ tá àwò sọ́nà tá tó yẹ kó wá kàn gbọ́rẹ́ ju àtàwọn ibi tí ìkéde ni àjẹlẹ́sẹ̀ mú mi yẹn nìyẹn o ààyè tó ga lèyìn tí wọ́n sábà rí oṣù irú ọ́fíìsì àwa ìlú ìsìn tí ẹ̀ bá gùn lọ sójú sọ́wọ́ ẹ̀yìn yọ̀ọ̀rọ̀ rùn fún láti rí i èyàn sì lè fi telescope ó lè fi wò ó lẹ́yìn tó bá ní tí wọ́n fi wo nǹkan tó kéré lọ́nà tó dì tó tó wá kọjú tóbi díẹ̀ sí àwọn èèyàn wá ní ní èkó tí wọ́n ti ń lò ó kọ́lọ̀ kọ́ mọ̀ sí gbogbo wa lọ́wọ́ bẹ́ẹ̀ náà ní ẹ̀ ń bá àlè fi omi ọ̀rọ̀ ọ̀rùn fún láti rí ẹni tó bá jẹ́ kó fi ní ààyè títí máa ń rí tẹ́lẹ̀ kọ́ lo ààyè yẹn tọ́lọ́ máa ń fi kòkò gẹ́ fẹ́ẹ́ sọ náà ní ti máa ń rí tẹ́lẹ̀ ó lè dá ilé méjì àwọn míì máa ń àwọn nǹkan ní ilẹ̀ ní Saudi fẹ́ẹ́ pé àti òun kọ̀ọ̀kan wọ́n ti mọ ìgbà táwọn ó bí ẹ̀ bẹ́ẹ̀ náà ni oṣù tó ẹ bá àwọn àǹfààní àwọn náà gbìyànjú lórí ẹ̀ fi àsìkò jẹ dáadáa ẹlẹ́ẹ̀kẹta a múra lẹ̀ jẹ ó àwọn ọjọ́ kan ọjọ́ ti ń fún lọ báyìí o ọjọ́ ti ń fún lọ báyìí o kéré sí ọ̀sẹ̀ kan báyìí o sáàsì lábẹ́rẹ́ rọ̀mọ̀bán pàtàkì jùlọ àwọn obe tuntun yìí pé wọ́n máa ń ní nǹkan àlejò wọn tí rọ̀mọ̀tà wọn ò fi ní pé kò kí fún wọn títí di ní òsì torí pé wà ní ọ̀rọ̀ àyíká rọ̀bí yàrá wà ní àyíké nígbà míì wọn á máa jẹ rọ̀mọ̀bán. tọ́jà pé òun ò ní san àbí nínú sàdán ìyàwó ànábi ọ̀sálà lọ àdó ọ̀sálà ó túmọ̀ sí pé kò tí ì di ẹ̀ṣẹ̀ ti jẹ́ tó gbìyànjú láti rí pé òun bẹ́ẹ̀ náà ni aláìsàn àbí ìdíwọ́ àjò èyí tó bá jẹ kó tètè múra sí i tó bá ti wá dé tí ò sí Ramadan tó lọ nínú yọọ bẹrẹ rọmọdán nǹkan tẹ̀sẹ̀ dé ìyókù tí o ti san o tó rọmọdán yẹn. fatiwa abu huraira àti ibnu abbas àtàwọn míì nínú àwọn sàhábà òun wá ní wípé ẹni tó bá ṣe tó fi rọmọdán kan palẹ̀ àǹfààní ń bẹ fún láti gbà bẹ fún kò wá gbà ó ń sí tí rọmọdán ojoko kọ̀ọ̀kan tí fi ń gbà padà yóò mọ̀ bọ́ sálákà kì í wá ti dandan ni kọ́ gbààwẹ̀ tán kó tó bọ́ sálákà ó lè bọ́ sálákà láti òfin gbààwẹ̀ lọ ó lè kọ́kọ́ bọ́ sálákà kó tó máa gbààwẹ̀ èyí tó bá wù mẹ́rin ẹni tó bá jáwẹ̀ nínú sì ní ni ọmọ ẹ òun pé ìjọ tó bá ti ń ilé ọmọ ọbọ tálákà tàbí lẹ́yìn ọjọ́ yẹn kò gbọdọ̀ sí kalẹ̀ àgbàlagbà tó ti di abarapa lọ́yẹ́ tó kọ̀ láti gba rọ̀mọ̀dán rárá lẹ́sìn ó tíra rẹ̀ ó yíwọ́ àgbà ogójì tó ń kiri lára rẹ irú ẹni báyẹn fún èèyàn lóúnjẹ náà rárá o tí ò sí lókun láti gba ọmọ fún wọn èyí tó yọ wá sí láti kalẹ̀ ọlọ́run bá nìkan ni ọ̀bọ̀ ọdún mímọ́. ẹlẹ́ẹ̀kẹrin táàfin múra lẹ̀ bí òun náà ni wípé kákọ̀sí ànábì wọn sallallahu alaihi nípa wípé àti ti àwẹ̀ kọ́ra nínú yìí mùsùlùmí ń ṣe kì í mọ́ ń gbà wọ̀ fẹ́lẹ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ monday àwẹ̀ thursday àwẹ̀ mẹ́ta nínú oṣù anytime tó bá wù àbí àwẹ̀ mẹ́ta ọjọ́ kẹsànán ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù sámà ìyẹn ti wà nílẹ̀ fún mùsùlùmí ìyẹn gbà tó gba hadith wa látọ̀dọ̀ aisha tọ́lọ̀ nkọjọ́ ní fi bẹ́ẹ̀ náà ní ibnu abbas tọ́lọ̀ nkọjọ́ ní fi òun àti bàbá ẹ̀ ó ní wọ́n ní àwọn òrí tí ànábì sallallahu alaihi wasallam tó gba àwẹ̀ kan péré àfi ramadan àwọn òrí tí ànábì sallallahu alaihi wasallam tó gba àwẹ̀ nínú ẹ̀gbà wa mi lọ́dọ̀ Aisha radiyallahu anha ó ní òtí ọlọ́run sallallahu a máa gba ṣàbán débi wípé èèyàn kan ni nípa wípé ó múra kalẹ̀ dé Ramadan tó eléyìí túmọ̀ sí pé náà ká gbìyànjú láti máa múra sí ara kalẹ̀ fún Ramadan tó lè jẹ́ pé nígbà tí bá dé náà ni á gba ṣùgbọ́n ká mọ̀ wá gbàǹgbà tí ó fi wá wúsìn wa láti wá di aláàbọ̀ ara tí ọ̀mọ̀dá ò tó dé ká mọ̀ sí bẹ́ẹ̀. àwọn èèyàn kan bẹ nínú àwùjọ bí wọ́n tiẹ̀ ti kéré dọdọ tí wọ́n gbàrú arúgbó wọ́n gba rọ́jà wọ́n gba ṣàbán wọ́n ti gba rọmọdán ní wọn lọ bí mẹ́ǹtì àdìgbòdú mẹ́ta àdìgbòdú méjì àdìgbòdú ẹyọkan bí oṣù bá ti rí ọ̀nbẹ́nu àwọn àfáà ní àwọn àdìgbòdú àti ẹ̀ńsọ́ nínú síra wọn. ṣùgbọ́n gbogbo tí wọ́n mú wá tí wọ́n fi ń tẹ̀lé tí ò ní fún mi ní tí ò tó tẹ̀lé ní Islam. àdìsí tá a kọ yìí tọ́jọ́ tí Ibn Abbas tọ́jọ́ tí àti Muslim. nínú àwọn tíra tá a bá sọ pé tíra tí ọ̀fẹ́sẹ̀ mi lẹ́sìn ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí ní lẹ́yìn rẹ̀ Muslim. tí wọ́n bá ń sọ̀rọ̀ yìí pé authenticity ìwé tá a gbé lọ́wọ́ àwa mùsùlùmí Quran là bàbá tí ò sí èmi ti bẹ̀ ìtọ́tẹ̀lé onáà ní kíni Sahihul Bukhari ìtọ́tẹ̀lé onáà ní nínú àti Aisha ń sọ̀rọ̀ àti Ibn Abbas wọ́n làwọn òní kí àwẹ̀ kan ti àìgbà ṣàbá làgbà kẹ̀kẹ́ sí inú súnà kọ́ ọba nú ẹ̀ ènìyàn wà ní súnà kódà nínú àdéhùn àwọn méjèèjì mo rí wọ́n ní ìgbésí ànábi ọ̀sọ́lọ̀ bá àyè ọ̀sọ́lọ̀ ní wípé a máa ń gba àwẹ̀ lẹ́yìn Ramadan yóò máa ń gba àwẹ̀ tẹ̀léra wọ́n gbà mí débi wípé ẹ̀ ń bá rìn sí àsìkò náà yóò rò pé òjijì ọlọ́ọ̀sọ́lọ̀ bá àyè ọ̀sọ́lọ̀ kò sí ọjọ́ kankan fún tí wọ́n fi ń míì yóò máa jẹun tí ò ní gbáwẹ̀ ìyẹn lẹ́yìn Ramadan bíi pé ẹ ń bá rìn sí àsìkò náà yóò máa wò dá ah, wọ́n tó tún dànù bí ọ̀dọ́ tí kò yẹ kó tún bá jù lọ́dọ̀ ọmọ mi gbàwẹ̀ ni sallallahu alaihi wasallam ìyẹn ni pé àtẹ̀jù ìlú ẹ̀jẹ̀ àgbẹ̀dùwà Muhammad sallallahu alaihi wasallam àdéhùn yóò láyé ìdájà dínú àhùn ìlà bàlàbà ànígbà sallallahu alaihi wasallam lọ́kọ̀wé ìdí ẹ̀sìn wà ìtútọ́rọ̀ ọ̀rùn nìyí. wọn onye ní mú lé fẹ́nìkan àti ti mọ́ nígbà tó bá wá gba àwẹ̀ lọ́dọọdún táwọn tó ń di lẹ́kọ̀ọ́lù kò ká gbà á níbàámu fún ti àdúgbò sọlọ́lá àdìọ́sọ́lá nípa pé ká nínú sàbáàn múra ọjọ́ wẹ́nẹ̀dẹ̀ ọjọ́ tọ́ọ̀dẹ̀ tí mo sọ ká bọ́ síta ká wo ká wá oṣù kódà tí wọ́n bá rí ní Saudi Arabia wọ́n wù jọ kó olùdè ìjẹun kéde bẹ́lẹ̀ tí wọ́n bá rí ní Saudi Arabia wọ́n wù jọ kó olùdè ìjẹun kéde bẹ́lẹ̀ àdébò wọn kàtà àbáàdùn àwọn pípẹ́ sí ìsinmi fún àwọn ti ṣe mistake bẹ̀rẹ̀ torí àti ṣe mistake bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn dáadáa fún anybody ó sì tẹ̀lé sáájú arígbé àwọn òbí gba twenty eight kí wọ́n á kéde fáwọn èèyàn pé nígbà bá dẹ̀yìn ọdún kálukú ọgbẹ́ ọkàn sí o àwọn sáà tó ń bẹ̀rẹ̀ ni o. torí àgbọ̀dọ̀ mọ́rin oṣù ká tó bẹ̀rẹ̀ àbí ká dẹ́kú gbọ́ ẹni tó bá rú oṣù kó tó lè bá bẹ̀rẹ̀. ìtọ́ bá ti jọ tọ́ọ̀dù kálukú etíléko káàbà á ìkéde kankan tó àjẹ́ wípé àádùn ní ọjọ́ Friday. ẹlẹ́ẹ̀kẹfà sáàfì múra lẹ́dọ̀ Ramadan òun náà ní wípé a gbọ́dọ̀ gba àwọn ọjọ́ tá a bá ń ti yè méjì wípé ṣé Ramadan ti bẹ̀rẹ̀ àbí èsì bẹ̀rẹ̀ táǹtò ìjọ mọ̀ sí nínú ìgbọ̀yà lásìkò yìí. yọọ mùsàkù yẹn ó ti bẹ̀rẹ̀ parẹ́ tán nípa wípé ayé ti yí dára wọn fóònù ti wà íńtánẹ́ẹ̀tì ti wà tẹlifíṣàn ti wà sẹtẹláìtì ti wà débi wípé béèyàn bá tó ń bì kan nílùú kan béèyàn bá fẹ́ gbọ́ ẹnu kẹjọ máìkì sí ìdì ni wọ́n bá fẹ́ gbọ́ nàìjíríà olówó kan wọn gbọ́ ni àbí ẹgbẹ́ fóònù sílẹ̀ ọ̀rọ̀ àtúntò rẹ̀ lógún yẹn o tòbí wọn bá rí oṣù ìyẹn níbi àánú ní nàìjíríà ẹ ní outside nàìjíríà àlejò brown kárí ìwọ̀n ká kàmọ́ dìpẹ́ndì lórí brown nìkan ẹ bá rí sàwọ́dí alẹ́ yẹn bẹ́ẹ̀ pẹ̀lú gbọ́rọ̀ ní ẹni ní kọ́kọ́ àwọn èèyàn wá pọ̀ mbẹ́ gbogbo kuwaiti ni àwọn èèyàn mbẹ́ mbẹ́ gbogbo australia ni àwọn èèyàn wá pọ̀ mbẹ́ tòkò bẹ́ẹ̀ síbi tí àwọn èèyàn wọ̀ ní àwọn èèyàn sí ká lè communicate wọn láti fún wọn pọ̀ fún àmọ̀ fún wa. afẹ́gbìyànjú lórí pé títù wa kọ́mọ tẹ́lẹ̀ bọ́ọ̀sì mẹ́tì lọ́lọ́mbá tó ká sọ̀tì tí rọ̀mọ̀dán ò lọ́lọ́mbá ní kí wọ́n wa confam níbẹ̀rẹ̀ rọ̀mọ̀dán àti parí gbogbo àwọn tó ń bọ̀ wà lọ́wọ́ wa pẹ̀lú ìgbọ́lọ́ á bọ̀ níbẹ̀ yẹn sí insha allah ta'ala. ìtọ́sà àbùkọ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́ọ̀sì mẹ́tì so ti gbọ́ ṣe wá ṣe Ramadan kọ́ la ló gbọmọ létí o gba gbọ́dọ̀ ti fi sí àpò bíkọ́ Ramadan ala Allah ọlọ́sẹ̀ náà insha Allah gbọ́dọ̀ kókó wa lọ́wọ́. àwọn onímọ̀ máa ń sọ̀rọ̀ pa mọ́sálà kan káàkiri ní mọ́sálà tó lè lè ha o náà ní wípé oṣù yẹn bá ti ń wò ta ló wo oṣù lónìí. ta ló wo sùn lálẹ́ ànámọ́jú tó wò lókè tó wò òṣùpá ta ló wò kọ́ náwó sókè ọbẹ̀ béèrè béèrè kan subhanallah tá a ti jọ gbáyé lójoojúmọ́ báyìí lẹ́nu mí ìjọba ibi tó wù sí yọ ọ̀dà tẹ bá wò ní ìsìn ó ti kúrò ní àárín pẹ́ mọ́ ó ti lọ sọ́nà ó ti lọ sọ́nà báyìí ìgbà tí oṣù ọba sọ parí tí ó fi dóòlù tó bí twenty six twenty six twenty seven ẹ rí i pé ní opposite kébìlà lẹ́ẹ̀tì máa rí láàárọ̀ lẹ́yìn àsùbá tẹ́ ẹ bá ti lè rí láàárọ̀ báyìí lẹ́yìn àsùbá tẹ́ ẹ ti mọ̀ pé àlè rí níbi ìmọ̀ lábẹ́jọ́ yẹn ọ̀pọ̀ ṣùgbọ́n tá a bá rí lẹ́yìn àsùbá kan tó yọ wá sẹ́ẹ̀ lóba náírà.

ní hàpùrẹ́ náà ni pé kẹ̀mọ́ ìgbọ́ pé bìẹ́ ta rárá kò láàrin òun mọ́jú ẹ̀ nírí pé bìẹ́ ta rárá kò sì kẹ́ ń pè ní hàpùrẹ́ ní hàpùrẹ́ wúlò fún wípé tá a bá rí oṣù ló yọ lálẹ́ ọjọ́ yẹn mọ́ ṣùgbọ́n tá a bá rí ó ṣe é ṣe tọ́jọ́ pé ọ̀yọ́ ni ó ṣe é tọ́jọ́ pé ẹ̀kú gbòòrò dúró tá a bèrè àìrí o àlè ti ṣe àlè gbàmú lọ́rí rí ní ọ̀pọ̀ fún wa pé ọ̀pọ̀ sí ìlú ọjọ́ pé lálẹ́ yóò tún wá níbi padà ọlọ́run bàjẹ́ kàlọ́bọ̀ ní mímọ́ o ẹlẹ́ẹ̀kẹfà ẹ mo rò fẹ́lẹ́ ẹ̀kẹfà náà nìyà bí so ẹlẹ́ẹ̀kẹfà yẹn tí mo ń sàlàyé lọ òun náà ni pé yọ́ọ̀mù káfù yẹn àìdáwọ̀ tába ti ní ìpè sọ̀rọ̀ mọ́tà bẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ àìdáwọ̀ ìbá sọ pé òun yẹn kéré ń sùn tí ìbá ìfẹ́ ń bá ń bèèrè ìbò ìgbà tí gbogbo nǹkan ti rọrùn kọ́ni tí nǹkan ti rọrùn tó á gbọ́ náà ni bóyá oṣù wà àbí òsì oṣù. ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́sàlá la ìwọ̀ sálà ó kìlọ̀ fún wa wípé tí Ramadan bá ti ń bọ̀ tá a sì ti ń gbàwẹ̀ tẹ́lẹ̀ tá a bá ti ń wòye pé ó ṣeé ṣe. tí ọmọdé wọn bẹ̀rẹ̀ lọ́túnla àbí lọ́la ká dá àwẹ̀ wa dúró ká má gbá àwẹ̀ ká má gbá ju Ramadan ká wá sọ wípé wá àti ibi dr abdelili yẹn èmi ọ̀fẹ́ kan bẹ̀rẹ̀ láti wẹ́tẹ̀ yìí mọ wọn rúkú ohun òrùkú ti kúrò ó ti ṣe kò ní a gba síwájú Ramadan ká wá dà á Ramadan bẹ́ẹ̀ náà ní bọ́jọ́ mẹ́ta bọ́jọ́ mẹ́rin bọ́jọ́ márùn ló fẹ́ gbà wọ́n wá jẹ́ pé òní tọ́ọ̀pù tí Ramadan bẹ̀rẹ̀ ọ̀bá tẹ̀lé àmọ́ kára rí olókun máa pèsè fún Ramadan bá ọmọ mọ́ àyàfi bá ti ọjà àwẹ̀ àwẹ̀ ni ọgbà yẹn rọmọdé ọba àkọlá torí gbèsè lọ́fẹ́ san ẹni tó fẹ́ gba àwẹ̀ àgbàgbọ́ rẹ là ń sọ yí pé kò gbọdọ̀ tó pọ̀ mọ́ rọmọdán bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá ti rí pé ó ti máa ń gba àwẹ̀ kan tẹ́lẹ̀ rọmọdán kọlá àbọ̀kọ̀tún láwọn àṣepọ̀ oúnjẹ rẹ̀ bá a ti máa ń gba tọ́ọ̀dé tẹ́lẹ̀ tí tọ́ọ̀dé yẹn tọ́wọ́ àṣepọ̀ oúnjẹ rí pé rọmọdán kọlá àbọ̀kọ̀tún kò sí ìwọ̀n bí lágbàá yẹn gẹ́gẹ́ bí wọ́n mú hadith ànábì wa sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀keje táàfì múra ẹ̀ fọ́ rọmọdán òun náà ní wípé àwọn ẹ̀kọ́ tó pọ̀ ńlọ́rọ̀ pọ̀ mọ́ àwẹ̀ táwọn gbà tí yóò fi máa bí bí ọgbọ̀n ọdún ọlọ́dún márùn-ún ọlọ́dún ẹlòmíì kó ẹ̀sẹ̀ tó ń béèrè ní ìsìn ló tó béèrè lọ́dún yìí kí ló dé ọyẹ bá a ṣe ń kírun lójoojúmọ́ tá à ń mọ àwọn àdájọ́ bá a ti ẹ̀ lè mọ̀ tán kódà ẹ̀ńtọ́jà àfáàgbé yìí mọ̀ tán ṣùgbọ́n èyí tá a bá ti mọ̀ ń bẹ̀ ká jù mọ́wọ́ dáadáa ká má fi jẹun kó wá jẹ́ pé àlékún láti máa fi kún kò sí lọ́dọọdún káwọn èèyàn mọ́ bẹ̀rẹ̀ ẹ ń bá sùn ní ọ̀sán àwẹ̀ lọ́dà ńkára káwọn ẹ̀já ọ̀dà òun náà tó béèrè lọ́dún tó tó béèrè lọ́dún sí mọ̀ nígbà yẹn ìdáhùn yẹn máa ń fún kò kọkàn sí. ààwẹ̀ wa tá fẹ́ gbà ẹjẹ́ akọkàn sí àwọn ìdájọ́ rẹ̀ ìta bá ti mọ̀ ń bẹ̀ ká àwọn apá wa máa ti wàhálà tọ́pọ̀ káàdùn tó dé àti nínú ààwẹ̀ tí wọ́n máa ṣàlàyé ìdájọ́ ààwẹ̀ fún wa kọ́lọ̀kọ́ mọ̀ máa jẹ́ sí gbọ́ ká máa jẹ́ sí gbọ́ ṣùgbọ́n àwọn méjì ni la recognize fún la recognize wá sí wọn nínú Islam àwọn tí ìròyìn méjì ń bẹ lára wọn ìròyìn alákọ̀ọ́kọ́ ìmọ̀ tó dídò ń bẹ fún wọn ìmọ̀ yìí tọ́jẹ́ mẹ́ẹ̀sì bí iṣẹ́ ọwọ́ ni bí iṣẹ́ ọwọ́ ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó àtẹ́jẹ́ bàbá àtẹwà kalẹ̀ ọ̀rọ̀ wọn ti gbé yín ọmọ mẹ́wàá akọ́ṣẹ́ lọ́dọ̀ yín yọ àmọ́ yóò lójú tó lè jẹ sínú tẹ́ nígbà tó náà bá wá ń gbaṣẹ́ ìní ọ̀sẹ̀ wa máa yé yé yé yé yé yé pẹ̀lú ọdún gbọ́rọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn yìí àǹfààní ńlá ni tùtàrí yìí ẹlòmíì láti ké ìdí lómi bẹ̀rẹ̀ àti ká ń sọ ní nọ́ọ̀sì kù yọ́ọ̀ máa wá ba lọ́bàmù tí ó fi lè gbé ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá tẹ́wàá fi wé ẹni tó rí láre kọ́ tọkànjọ́ yẹn lẹ́sẹ̀ tọ́jẹ́ lẹ́sìn tọ́jẹ́ pé ẹ̀kọ́ yẹn kì í tó kó kulẹ̀ fún tẹ́ẹ̀sì wéra wọn kọjọ́ra wọn. ó ní ìdí àsìkò ó ní ìdí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní ìdí ìfarabalẹ̀ ó ní ìdí àwọn irinṣẹ́ téèyàn ó tó lò ẹlòmíín bẹ́ẹ̀ wọ́n pé abá ń bẹ̀ ni ìrùtọ̀rọ̀ pẹ̀lú abá ń bẹ̀ ni. kódà ẹlòmíín bẹ̀rẹ̀ fẹ́ fà tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ gan tá a tẹ́tí àtiwájú àti nígbà bá dọ̀rọ̀ ẹ̀sìn tí mi bá fẹ́ rújú wọ́n sọ fún ọ lè fi àgbẹ̀ ìṣẹ̀lẹ̀ ọmọ nǹkan àgbà mahad mo lórí máa tún lágbájá tí nǹkan nígbà bá àti mo lọ ó kí ifá mi mo lọ wò níjọ bá ń sọ wọn kọ sílẹ̀ ìgbé lágbájá báyìí ìlọgbẹ mọ́ o ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí ó ń fẹ́ àsìkò ó ń fẹ́ ìfarabalẹ̀ ó ń fẹ́ àwọn irinṣẹ́ tá ń lò títẹ bá ti mẹ́hẹ̀ ń bẹ̀ ìdí tí yẹn bá mọ iná ìlànà rẹ̀ ọmọ tó ká máa gbìyànjú lórí pé à ń jẹ sí gbọ́ àwọn èèyàn tó ṣe wípé wọ́n jẹ́ ẹni tó ti lò ní òmà ẹ̀sìn yìí ẹlẹ́ẹ̀kejì jíjẹ̀bọ̀ náà sì gbẹ lára wọn títan bá gbẹ̀yìn ló méjèèjì wàhálà ní ọmọ ìṣẹ̀lẹ̀ tí ìmọ̀ ìbá pọ̀ síbẹ̀rù ọlọ́run sí bẹ́ẹ̀ ẹ̀ lè sí ìjókòó débi kan ọ̀rọ̀ ọ̀fẹ́ dáwùjọ ní ọmọ ìṣọ̀ orúkọ tó kò wó lọlé yóò máa ti ẹ̀sìn rẹ̀ orúkọ fúlé ayé ẹ̀ ẹ̀sìn rẹ̀ yóò máa fi orúkọ fúlé ayé ẹ̀ yóò máa fi láìpẹ́ òní ilé ẹ̀sìn yẹn lò yóò jẹ́ tó yẹ kó lẹ́nu mi ò jẹ́ pé yóò dùn fẹ́ jẹ́ màmú mọ́sálásí náà ń kàlí kúkú ní ọmọ sàfẹ́ ní ìdòdò lórúkọ lóṣù etí ọ̀jọ́ra wọn bóòlù yẹn ti fẹ́ jẹ́ màmú mọ́sálásí tó fún wa máa ti fẹ́ awu tẹ bàbá sàn mí ṣe bàbá lọ́jà etí ọ̀jọ́ra wọn ó túbọ̀ ṣe láyé kìí àmọ̀ tó ní kò lẹ́yìn àmì wa Muhammadu sallallahu alaihi wasallam ẹ̀yin babaláwo ní òkìlọ̀ lórí ẹ̀ tó agbọ́dọ̀ jẹ́ wípé ẹ̀ńtà fẹ́ gbọ́ ẹ̀wọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ìbẹ̀wò ọlọ́run bẹ lọ́dọ̀ ẹ̀ láàrin òun àtọ́lọ́run mara lọ́mọ ní ìbẹ̀wò ọlọ́run bẹ̀ ti jẹ́ wípé ìbẹ̀wò ọlọ́run bẹ lára rẹ̀ rẹ̀ tó fẹ́ ni yọ ka ma dọ́gbọ́n si ni pẹ̀lú ọpọlọ tí ti ra nǹkan kan ti kí ni tí ò ra nǹkan àwọn ọmọ tí wà bí wọ́n ti ìbéèrè kan tí wọ́n lè sìn tẹ òfin àtòsọ ìdúmọ̀ sọ àti èdè ìdúmọ̀ ẹ̀ ń bá mọ̀ nípa náwó kéwòn nínú ẹ̀yìn ọmọ kéékèèké àgbàlagbà ẹni tó sàlùwà látán ọfẹ́ lọ sí òun ibi tó ti ń lọ ọmọ pé ọmọ kékeré kan tẹ̀ ẹ̀yà ìgbà ìjẹ́ tútù ni èyí <laughs> ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí lọ́ba tẹ̀ mọ́lẹ̀ kí tọ́ba ti ẹsẹ̀ rẹ̀ nù tán tí yóò tún àlùwàlá rẹ̀ ṣe àbí òní fún ṣe ẹ̀ ń bá mọ̀kànlá owó ṣe Abdulsalam wàá bá bọ̀ má bọ̀ má ti jù dáa ọ̀yà ọ̀yà dáhùn ọ̀kàrí àfáànù aláwọ̀ àgbà ẹgbẹ́ náà tó mi àti sáfúrájẹ́ mọ̀ ẹ́ sọ̀fọ̀tọ̀ bá sọ̀fọ̀ bẹ́ẹ̀ lónìí. kẹrí pé ìmọ̀lọ́dà lọ́làdínì ọgbọ́n ògbé àyú ọ̀gbọ́n lọ́làdínì báyìí èyí ó kọ́ra ti áà tán áà mọ́lẹ̀ àlùwalá ti bàjẹ́ sẹ́yẹ́yẹ́ èèyàn tọrọ tẹ̀lé àmọ́ni ọ̀rọ̀ ọpọlọ ní nǹkan ẹ wá jẹ́ ìbẹ̀rù ọlọ́run bẹ fún ìmọ́kò dé yóò ti máa gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nìyẹn wọ́n pọ̀ nínú àwùjọ wa àwọn ní máa ti wọ́n kàn máa tàpárà àwọn èèyàn káàkiri wọ́n fà àwọn èèyàn nígbà tó yẹ pé ìmọ̀ tó yẹ ọyẹ kọ́ wà ní tó ti ń kéwú lọ́wọ́ kọ̀ lọ kéwú ìgbára tẹ ẹ̀sìn lásán ní bẹ́ẹ̀ fún téèyàn bá rí àbá tó wí láwà ní tó fún eléégún tó fún lówó báyìí ìjọba ọ̀tọ́ tètè yìí ìjọba ọ̀tọ́ méjì ni ọgbẹ́ ọ̀jẹ́ tètè yìí ó ṣe é jẹ́ kọjá pé ìnira àwọn eléégún lọ́fẹ́ ti dànù tí èsè kọ́ yọnu sí ti ń fẹ́ ti ń ṣe ọ́bù tó wọ́n bá fún wọn wàhálà tí wọ́n bá dálẹ̀ ta ni ó sọ bọ́ọ̀sì òun ọlọ́run ti sọ ní Qur'an ilá mẹ́rin kókóró náà wà kọ́lùgbòrò mọ̀ nínú ìbìlẹ̀ ìmọ̀ gbólóhùn ẹbọ lè jáde lẹ́nu ẹlòmíì tí ò sí ẹbọ lọ́kàn rẹ̀ iṣẹ́ ẹbọ ẹlòmíì lè ṣe tí ò sì fi pé ẹbọ ń bẹ lọ́kàn rẹ̀ ẹnitẹ́ bọ́ bá ń bẹ fún lọ́kàn rẹ̀ ló di àwọn ìjọ náà kódà bí ọba bọ́n ṣe sínú rẹ̀ ń dòdì á ah, ego lé àwọn ni inú rẹ̀ bá ń dùn ẹ̀bọ ẹ̀bọ ní dùn dùn nínú tó ń sọ wípé àwọn tá a bá ń wọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tó káàkiri àmì ìbẹ̀wò ọlọ́run lára wọn. tá a bá wá rí àwọn nǹkan míì tó fẹ́ máa takora wọn lọ́dọ̀ àwọn àfa àtàwí yẹn kì í ṣe tuntun àwọn tó ṣáájú wọn sáni sọ̀tà náà sì bẹ̀ láyé sáni sọ̀tà wọn á bá wọn làjà nínú ogun kan àdébù sọlọ bá àdìwọ sọlá ó pe àwọn tá a béèrè ó ní láàyè sọ́ni ìyáná àdókùn wọn làásùrà ìlà fi bá yẹn sọ̀rọ̀ ìlọ. ẹnìkan sánú yín kọ́gbọ́dọ̀ fún wa látàrí àti nínú nídùú àwọn ọ̀là ní kùrẹ́ ìlọ ìgbà yìí kó ti lọ sí torí pé wọ́n ti tẹ̀sẹ̀ gbógun sí wọn. gẹ́gẹ́ bí wáyé sọ wá bá látọ̀dọ̀ ọlọ́run ní ẹ bá ń lọ ní ásìdì bá tó lójú ọ̀nà mọ́gírìbì kan tó fẹ́ wọlé àwọn kan bá ní àà ilẹ̀ sọ̀lá àtàkà ẹnẹ́jà àlàyé mọ́mì nínú ìtìta bá ń bọ̀ òkúta ọ̀ràn ẹ̀yẹ̀ ní kákìrò lásìkò rẹ̀ ẹ̀jẹ̀ ájú òkìrùn àwọn kan sọ pé rárá o sáde sàtàlà ló kú ti mọ̀ pé ìwé tó bá wọn lójú ọ̀nà tẹ́lẹ̀ ó ní ọ̀run ní káwọn ti lọ sí àti òun ọba wọ̀ ìbẹ̀rẹ̀ àwọn ti ká di ìta wọn àwọn kan bá dúró kásìrì lójú ọ̀nà àwọn kan lọ kásìrì ìdí ọlọ́run àdébùwà sọ́lá náà yóò fẹ́ wá rẹ̀ mí ó ní gbogbo náà ni wọ́n ti fi jọ fún òun ọlọ́run òfin òun òjijì ọlọ́run sọ́lá náà yóò fẹ́. àwọn kan tẹ̀lé dọ́hírù nọ́ọ̀sì báyìí bí tèmi sápáná àwọn kan tẹ̀lé mọ̀kúrúdù nọ́ọ̀sì ìtí ọ̀rọ̀ ń túmọ̀ sí tuntun mú jà lọ́wọ́ ẹnì kan á yẹ sọ pé eléyìí lọ́fẹ̀ẹ́ sùn ẹ̀ jùlọ́dọ̀ ọ̀tún tó àwọn ohun kan bá ń bẹ nínú ẹ̀rọ ẹ̀sìn ẹ má jẹ́ kó ti sọ́ọ́rì jù wa ẹ̀ǹtẹ̀ bá rí pé ọ̀bùn ọ̀gbọ́n ni ẹ tún béèrè lọ́wọ́ ẹ̀ ìjà mo mọ̀ gbọ́ sẹ́ni báyìí sọ̀rọ̀ báyìí gba àwẹ̀ eléyìí ọmọ tó tán tó tako òun lọ́sẹ̀ sùn ó ń tọ̀ wọ́n tẹ̀sẹ̀ wá tó wájú ọ̀dọ̀gbọ́n yóò tẹ̀ wá sàlàyé yóò mú ẹ̀rí ìkíní wá ẹ̀rí ìkejì wá tó bá ti jẹ́ yí pé kẹ́ẹ̀dẹ̀kan ni ọ̀lẹ́rìí àbọ̀gbára lé àdíjì ọ́ àbájì ìtòwí yọ sàlàyé tọ́wọ́ àjẹ́ pé slip of tongue kọ̀ọ̀kan tí ìṣẹ̀lẹ̀ sí ìlọ́sẹ̀lẹ̀ sẹ́ni yẹn yọ sàlẹ̀ gbà ah, nígbà tí ìrìnkò sùn lọ ọmọ ìjẹ́ fún lọ́sọ̀ nǹkan báyìí ìjọba àṣàlàyé ẹ̀ orúkọ àmọ́ sẹlẹ̀ táwọn àpá àmọ́ sẹlẹ̀ táwọn àmì ọlọ́run tí wọ́n fẹ́ rú nǹkan tó fi ó pé nǹkan ní ìdùn ọlẹ́ lẹ́nu ayé àkúrò àwọn àdòyí ẹ̀ tó kọ́lọ̀ nǹkan máa kó wa máa ṣe ká máa gbìyànjú lórí wípé à ń jẹ sí gbọ́ ìlú àwọn èèyàn báyẹn ọ̀rọ̀ nípa ìdájọ́ sọ̀rọ̀ pọ̀ mọ́ àwẹ̀ pọ̀ ṣùgbọ́n kì í ṣe ìjókòó ìní àdìsọ lọ́jọ́ ti ko àwọn tó yìí sọ. Tàbá fẹ́ sàǹfààní ní Ramadan, ta fẹ́ jàǹfààní ẹ̀ ìrìkì, òṣìṣọ́ tó sọ mẹ́rin láti. Aláwọ̀kọ́ ni ká múra alẹ̀ fún, òṣìṣọ́ nǹkan méje láti múra alẹ̀ fún. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ní wípé tí Ramadan bá ti dé, ká máa ti pé oríṣiríṣi tó dáa. Ká má jọ jẹ́ ojú kan àdìsí àmìlẹ́nu àdìsí àmìlẹ́nu sallallahu alaihi wasallam ó ní ẹrú ọlọ́run gbà mí yọ sọ gbólóhùn ẹyọ kan tí ó sì bọ́ sínú ìyọnu ọlọ́run ọlọ́run ó ti sọ pé ẹni yìí kò ní wọ iná ọlọ́run mọ́ láíláí ọlọ́run tó ga tètè bẹ̀rẹ̀ ọ̀ ẹlòmíì ni ó sì sọ gbólóhùn kan tó ṣe wípé yọ bọ́ sí ìdùnnú tọ́lọ́run tọ́lọ́run sọ pé eléyìí kò wọ àjẹ́ náà láíláí. ọlọ́mọdé àwọn orí wẹ̀. ẹ má jẹ́ àfojú kéré ìkẹta nínú tá a bá ń ṣe ní dáadáa nínú ni àbí ìfọ̀ ni àbílẹ̀yìn Ramadan ni pàtàkì jùlọ nínú Ramadan. ẹlòmíì lè wá tọrọ nǹkan lọ́dọ̀ yìí bó ti wá lónìí náà wá lánàá ó tún ń bọ̀ lọ́la ẹ má jẹ́ òkú tẹ́ ẹ̀ wá ní ẹ kó rí títí tó ojú ilé tẹ́ sọ̀rọ̀ kọ́ da akẹ́kọ̀ọ́ àjọ ẹ mọ̀ àjọ jẹ́ pé ẹ mọ̀ pé bó ṣe wá lánàá náà nù à ìwọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ń rí ọba sí lọ́dọ̀ ní ṣe é ọba ní fún ọlọ́run sàlẹ̀ àṣírí fún mi o ẹ mọ̀ wa rárá torí èèyàn mọ tọ́lọ̀ ó sọ pé òun ti túkù kúrò lọ́wọ́ yẹn kúrò ní náà. àwọn ẹlòmíín bẹ fẹ́ẹ́ mọ́ fúrèmù rọ́ ni bó ṣe fúrèmù ẹ̀ fún yín lónìí ó lè mọ́ fún mọ̀ pé ẹ̀yin náà ló tó bá pàdé yóò bá tún fúrèmù míì fún yín àbẹ́yìn fẹ́mtẹ́n yàtà tí ọ̀pọ̀ ọmọ arídò ní tó ní ọ̀gbìn ìgbé tó gba wúlọ̀ rẹ̀ ẹ mọ́ sọ̀yìn bùkátà lọ́sọ́dún yẹn bẹ́ẹ̀ ẹ̀yẹ wa bùkátà ọ̀nà ẹ wá wò tẹ bá wá ní wáàdí ìṣẹ́gun ẹ lè ṣẹ́gun gbà mọ̀jọ wá sọ jẹ tó mọ̀ parọ́ ìdí mo ní mo fẹ́ fún ọ rè mo mọ̀jọ bùkátà sọ jẹ tó mọ̀ parọ́ torí jọ́ mi ìyẹn lè tó gbogbo ẹsẹ̀ lómi o tọ́jà ẹsẹ̀ tòótọ́ ni ṣùgbọ́n tìrọ́ tẹ̀yìn ti rí o olùwádìí ṣe tìrọ́ tẹ̀yìn ti rí o olùjẹ́kìnì olùjẹ́kìnì ṣe. so ẹni tó bá ti ní bùkátà ti wa ká gbìyànjú bàbá ti lágbára ma kọ́lọ̀ nǹkan máa fún wa ṣe. ìbáàdà oríṣiríṣi lọ́wọ́ àmì Ramadan ìbáàdà alákọ̀ọ́kọ́ nínú Ramadan òun náà ní pé oṣù sàwùdí di Ramadan o oṣù mọ́lọ́ndọ́ kan ẹbọ títí àti Islam wọn ò tán o ẹbọ títí àti Islam wọn ò bára wọn tán rárá o ẹ lọ ka ìparí túrọ́tìl káhàt áyà tó parí ẹ̀ ọlọ́run bá sọ pé faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi ibadati rabbih ahada. ẹ ń bá fẹ́ pàdé ọlọ́run dáadáa lálìkì àmọ́ iṣẹ́ rẹ̀ ní kó mójútó tọ́ba ti ń ṣiṣẹ́ rẹ̀ kọ́ mọ́ pa ẹbọ pọ̀ mọ́ ooo ilẹ̀ káàró ìdílé tá wà yìí ilẹ̀ tó léwu nípa ẹ̀sìn ọlọ́run ilẹ̀ tó léwu nípa ẹ̀sìn ọlọ́run ọmọ babaláwo ọmọ nsàngó ọmọ ọlọ́ya ọmọ ọlọ́fun ó ti pọ̀ jù tọ́jà wípé nítawọn bàbá wọn ti àtàwọn ìyá wọn wò kú bẹ́ẹ̀ tàn yányán àbí tí wọn bá ti ní ìṣòro báyìí tọ́lọ̀ òtètè bí abùkátà wọn ó bá tó sáré lọ bẹ̀ẹ́ wọ́n wà á da ìsìláàmù púpọ̀ mẹ́ẹ̀bọ nígbà wọn bá ti wá lọ pé ah, àfa ọdún ọ̀ká jò ṣùgbọ́nàlá kẹ́límọ́tò kápẹ́ orí ìdílé àwọn abẹ. gbólóhùn òdodo ni ṣùgbọ́n ikú ń gbà lérò ọmọ babaláwo ni aburú lọ́gbà lérò pẹ̀lú ẹ̀ bí ó ti ọlọ́run jẹ́ bọ́nu ọlọ́run ọ̀ká jò áájò tó bá bá fún ọlọ́run mọ́ áájò tó bá bá tẹ́ra ọlọ́run mọ́. ájù tó bá súnà ànábì wa sallallahu alaihi wa sallam kìí ṣe yẹn ti yìí nígbà tó ń bá dé kò ní í sòfin ya rẹ̀ ha ah, ọ̀kájú kódà àfa àgbọn ló ọ kí sọ fún ọ pé náà ní gbìyànjú àfa àìmọye àfa náà lọ àìmọye àfa nítorí báwo èèyàn pé ẹ má ṣe ohun gan burú ń láti yí ná ń wa láti yí wọ́n sàwọn ìṣẹ́ ẹ̀jẹ̀ wa fún wa. láìsẹ̀ǹsì àlùjánnà kì í ṣe dáàbá o ìgbàgbọ́ òdodo tó yẹ kóró omi wa jẹ́ pé wà ní àtòkọ́ àtòrọ̀ tó ń bẹ lẹ́nu ọ̀nà rẹ̀ kódà ìmí ìfẹ́ ìbátọ́ra yọ ẹlòmíì tó fi ẹ̀sìn sọ́ọ̀bù ẹlòmíì fi tiẹ̀ mọ́lẹ̀ ẹlòmíì fi tiẹ̀ sínú bàbù ẹlòmíì inú aṣọ rẹ̀ ni. Ànábì sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ pé mẹ̀lẹ̀ alùpàpàtẹ̀ ní mẹ́ta ìtàkọ̀dé aṣáláàtì. ẹ ń bá wo nǹkan tuntun tó yọ jẹ́ ìtọ̀fún tọ́wọ́ àkókò àbófin ni ó ti tẹ̀bọ́ sọ́dọ̀ ọlọ́run nínú àdìsí orin sọ pé mẹ̀lẹ̀ alùpàpàtẹ̀ ní mẹ́ta ìtàkọ̀dé aṣáláàtì e ń bá wo nǹkan funfun tó ní nǹkan ọ̀sọ́rì tọ́lọ́n ti ti sọ tẹ́lẹ̀ kó tó gbọ́n kó tó lóye ti ń dáàbò bò lọ́wọ́ àwòkó gbọ́n ju ọlọ́run lọ ọwọ́ kankan ó sọ di ìsọ́ anábì àgbẹ̀ èrò orú ẹni bẹ́ẹ̀ ò ní e tẹ́pẹ́rẹ́ ni tòmájọ́ wọn bá bọ́ di orí epo orí ẹja mọ́bẹ̀ ò mọ̀ náà sára ayé náà lórí epo lórí ẹja alágbá adẹ́rìbọ̀bọ̀ nínú ọmọ ẹgbẹ́ gáàdì sára ìsìlámù nù wọn bíà mú wọn ti làwọn èèyàn mú kọ́ mẹ́sìn ọba dojú ẹ̀rù mùsùlùmí tó bá wà ní Ramadan kò gbọdọ̀ sẹ́bọ gbogbo tó jẹ́ bọ́ kó tún bá lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ọlọ́run ní ń tó ẹ̀dá rẹ̀ sáwà là ń tọ́ra wa ni sáwà là ń tọ́ra wa ni kò tí ì ti bí ọ̀sẹ̀ mẹ́ta lọ ní ìsìn tí mo lọ lẹ́gbẹ̀ẹ́ àwọn tákì burúkú tí ẹ bá ti ń lọ bá àdéhùn ọba àwọn àbẹ́yìn ti àwùlẹ́yìn wọn nítorí pé ó gbèrò ti ègbòrò twenty naira àti thirty naira yóò kẹta rẹ tẹbẹ kìló jìjì ni bí kan ti tẹbẹ kìló ìkejì ti ti mọ̀ ní tiẹ̀ ló bá dé bí ẹ̀ ló kún kí n dáàbò láàrin ìṣẹ́jú kan sí kejì olú ẹ̀ bá kàn dájú ẹ̀ fáyé rẹ̀ mo wá lọ páàkì iwájú mo wá di ó ti ń ó ti ń ṣe láì báyìí ó wà lẹ́sìpẹ́ǹsì tó yẹ kó síìdì ó ti lọ dúró lójú ọ̀ páàkì ọba lè tọ́wọ́ àwájú òun ni ńlọ́fà kò sígbà tẹ́ni bọ́ọ̀dì òlé lọ́ọ́ sọ́dọ̀ ọlọ́run nítorí ogbé ara bàbá àjọ òdìdí pọ̀ á gbé mi àwọn kan máa ń gbé mi lọ àwọn bóyá tó ń gbé mi bìtì náà àwọn tí wọn ò ti ọlọ́run wọn wà á yà wọn ní Ramadan oṣù kíni o oṣù ni. ká sì jìnnà sí ẹbọ bó tilẹ̀ kọ́ ma. ẹlẹ́ẹ̀kejì nínú fẹ́ẹ́rì tí bẹ́ẹ̀ mọ̀ wọ̀ bàbá àná pé oṣù irun ni o oṣù léèyàn máa ń kírun dáadáa àwọn èèyàn kan bẹ́ẹ̀ àwùjọ wa tí rọ̀mọ̀dá bá ti dé wọ́n mọ̀ tó déédéé tí rọ̀mọ̀dá bá tó ti lọ wọ́n fi tó tó ẹ́ sọ́wọ́ ti ń jìnnà báyìí bá tó àwọn yẹn ó ní al-ahdu baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafar. ìṣí bẹ láàrin àwọn àtàwọn táàbì iná nínú àwọn ń tìrùn lemọ́lemọ́ àwọn ò lè kí dọ̀fà ẹ̀ ń bá gbèbí lẹ̀ ó ṣe kèlè ìmọ̀ tó bá jẹ́ pé yíro ojú ni mùsùlùmí náà láti máa pè é tó bá kú á fi irun sí la tó yọ á fi ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run wákàtí mara àrùn wa kọ́ máa pé bẹ́ẹ̀ náà ní náà sílà wa káàkiri ní kọ̀lá àti kàrọ̀wé ká bàbá ń pè ní ìrun átárí ká máa ti ká máa nínú sílà nẹ́bí sallallahu alaihi wasallam mọ́ ṣùgbọ́n ṣe ti bí àdéhùn sọ̀tàn ti máa ti èyí pé wọ́n ó fi méjì méjì ìtẹ̀léra wọn ọjọ́ mẹ́rin báyìí wọ́n sàlámọ̀ láàrin rẹ̀ o yóò sì ní díẹ̀ tó tó tó sí méjì méjì ni torí pé ń sinmi lẹ́yìn mẹ́rin mẹ́rin yẹn ni wọ́n fi pè ní sọ̀lá àti sọ̀rọ̀ òwe rẹ̀ ìrun tó lè pé ó mú ìsinmi lọ́wọ́ iye tó bá rọrùn fún ọ ni ó bí bẹ́ẹ̀ tó o bá ti kí sáfù ìwà ìwé tiẹ̀ ó ti gbìyànjú tọba tí wọ́n á gbìyànjú jù bẹ́ẹ̀ lọ méjì lọ́rùn fún ọ ní mẹ́rin ni mẹ́fà ni mẹ́jọ ni mẹ́wàá ni nínú súnà àdébọ̀ sọ́lá láàrin ọ̀sálà a máa ti mẹ́tàlá pẹ̀lú sáfùwẹ̀ ìwúkẹ́ ìgbà míì a máa ti mọ́kànlá pẹ̀lú sáfùwẹ̀ ìwúkẹ́ ògàngán fún ìlú ẹ̀sìn sọ wípé sọ̀lá tó lẹ́yìn mẹ́tìnà mẹ́tìnà irú òwúkẹ́ bá ń tí ẹ máa ti ní méjì méjì méjì. ó sì wà nínú súnà yìí pé o lè ti mẹ́rin pọ̀ o lè ti mẹ́fà pọ̀ tó bá wù ọ gan pẹ̀lú kìyàtọ̀ àwọn àfà o lè ti mẹ́wàá pọ̀ láì jókòó láàrin kó o méjì ọ̀dọ́ ọkọ kan sí kó o sì sálámà ẹ̀yọ kan ṣùgbọ́n láàdá ikú tí méjì méjì ti ń sálámà ọ̀pọ̀ jẹ́ ń tọ́jà gbogbo ẹ̀ pọ̀ kó tó sálámà lọ wọn náà ní òun jẹ ó fi kéko ó fi kéko jẹ sínú àlẹ́ tó bá ń jẹ́ pé ní mọ́sálásí jẹ ogún ni wọ́n máa ń kí kálágbára rẹ bá gbé kò sí wọ̀mẹ́ kódà Imam Malik nílùú Madina ó ní wàá máa ti thirty six ló ń bá mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam thirty six lẹ́gbàá náà wà jẹ́ ìdèwí kejì ìmọ̀ tí ìfẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni pé ìmáàmù kan kọ̀ wá yóò fi mẹ́wàá yóò mọ̀ lọ́nkẹ́ ẹlòmíì sì lóko kókó jọ ìmáàmù kejì ìmáàmù kejì èdè oní òfin mẹ́wàá yóò mọ̀ lọ́nkẹ́ ìmọ̀mù ní ọ̀bà tún dé oní oṣù tí mẹ́wàá tó yàrá máa tó bí tí ẹ̀rù gbowó tó ṣe tán láti ẹ̀yìn lágbẹ̀yìn sọ̀rọ̀ àti ilẹ̀ ìjà tó irú ìyẹn náà kò sí ìwẹ̀ kankan mẹ́ àwọn alágbà òbí ni wọ́n máa sọ pé tí ọba tí ìṣe bá wọn ṣe mídíà àwọn ṣe tí ọba ti tí ọba tí ọba ti dúró àlọ́ ṣe mídíà rárá o wọn ò mọ ṣe ń jẹ́ mídíà àwọn èèyàn ni wọn ò mọ ìtumọ̀ mídíà la sọ pé ẹ̀kọ́ ọ̀ ń fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì ń fẹ́ pé ìyẹn ń jìnà dáadáa ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹta ti mẹ́nu ọ̀nà báyìí òun náà ni irun òun náà ni ààwẹ̀ gbígbà tọ́jọ́ kù gangan ẹni méjọ́ kù òun náà ni ká síra fọlọ́hùn lálùfájà ni bá ti bẹ̀rẹ̀ títí tó ní ìwọ̀ àbùràwọ̀ àní kékeré kí láà ní àìlẹ́yìn tó wúlú báà ní ìgbé mi ò wù ní pé ààrẹ jẹ nǹkan kan ọwọ́ ajó ń jẹun ọjọ́ rọ́bà tó fi ẹnu sọ wáá tètè gbé mi ó àwẹ̀ rẹ já ààrẹ jẹ nǹkan kan táwọn àti pé àgbè mi àti ní mú nǹkan kan tí ọwọ́ adé wípé kí ni o àgbè mi bàbá àwọn àti pé pẹtrú tí ọ̀fà ní ara mọ́tò rẹ lọ́lọ́ fẹ́ ló fà lọ́wọ́ kù lẹ́nu rẹ lọ́wọ́ mọ̀ọ́mọ̀ gbé mi àgbẹ̀ bàjẹ́ tó àgbọ̀dọ̀ jẹ́ nǹkan kan káàgbé yìí àgbọ̀dọ̀ mú nǹkan kan káàgbé yìí ló fi gbàgbọ́ ajẹ́ pé èèyàn wà nínú ààwẹ̀. àwọn ọmọ kéékèèké ọlọ́run ti sọ̀rọ̀ tí wọ́n rọrùn ká máa fi kọ́ wọn ní gbígbà ṣùgbọ́n kí ìsọ̀rọ̀ èèyàn ò yẹ wọ́n lórí tí wọ́n bá gbà á ọlọ́run ti máa kọ́ ládàá rẹ̀ lẹ̀ ọdún tó bàlágà tí wọ́n bá gbà á wọn ò lẹ́sẹ̀ kẹsàn-án wájú ọlọ́run lókun gbà tí ọ̀bá ti bàlágà ṣùgbọ́n tó bá ti bàlágà ó ti lọ̀rọ̀ yẹn lé lórí. ká má fi ààwẹ̀ ní àwọn ọmọ kéékèèké lára àwọn èèyàn míì ń bẹ̀rẹ̀ lọ́wọ́ fún ọmọ pé ah, ó sàgbà á ni báà náà ti máa ń gbà mí hmm, bọ́ bá lágbára rẹ̀ bọ́ bá lágbára rẹ̀ àgbàlagbà gan táàwẹ̀ bá yin lára kẹ̀rí àtọ́ tó kó sílẹ̀ fọ́tọ́ ti dọ́mi àgbàlagbà tó ti bàlágà tó ti ṣe gbogbo ẹ̀ tó ti bímọ tó ṣe gbogbo ẹ̀

tí ọ̀rọ̀ ṣẹ̀rí àlàgbò ní àbọ̀rọ̀ nǹkan mi àbọ̀rọ̀ ọ̀fẹ́ tara wa. nínú mo pé ìmọ̀ló àjí nínú ọgbọ́n òdo ẹnìkan wọ́n fóònù ẹ̀ nínú àwọn èèyàn wa wọ́n ní lágbájá tọ́jọ́ mọ́ rẹ̀ pé ó ti fún wọn jẹun mo ní àfà fatiwa mọ̀ mi wọ́n ẹjọ́ lẹ́dọ̀ àfà àdúrà ní fẹ́ sọ ẹ fóònù wọn padà tó wọn fún lóúnjẹ ẹ fẹ́ kó lórí rẹ̀ ẹ̀sìn yẹn nínú ayé àwẹ̀ gángan inú ọlọ́run bá ti sọ pé yuridu Allahu bikum al-yusra wa la yuridu bikum al-usra àwẹ̀ tí mo ní kẹ́ ẹ gbà yìí ìrọ̀rùn mọ̀ ń fẹ́ fún yín kéde ìnira o àwọn oníṣáyẹ̀nsì nínú àwọn ti ọwọ́ bọ̀ wọ́n rí pé àǹfààní ń bẹ nínú àwẹ̀ tó lọ. èmi gan tí mo bá yín sọ̀rọ̀ yìí mo máa ń kàwé àti kàtírà nínú àwẹ̀ ju ìgbà tí ọ̀sán àwẹ̀ gbà lọ. tí màá ti ẹ̀jọ́ ẹ̀ tí màá ti produce ẹ̀ tí màá ti produce ẹ̀ ọmọ ń tẹ́mi lọ́rùn pọ̀. tọpọlọ èyí ó fúyẹ́ ara ó fúyẹ́ lílọ ilé ìtọ́ ó dẹkù lílọ yàgbé ó dẹkù. tó ó ti ó ti ó ti jẹ́ káró ó ti jẹ́ káró lálàáfíà alára wúwo ẹni tó bá tóbi tó bá ń gbàwẹ̀ dáadáa yóò yóò lálàáfíà lára ọlọ́run ní ló ń fẹ́ fún yín wọn ò nira fún un tó bá ti wá mú nira lọ fi lẹ́tọ̀ àgbàdá ilà ti wà sóòtọ́ fọ́mi èké àgbàlagbà yóò ti fún bí wọ́n bá ti gbàdá ilà lónìí lọ́gbàdá ilà lọ́la yọ pápọ̀ lójú àgbàlagbà yóò ní ṣe bẹ́ẹ̀ ìgbàlá náà mi kì í ṣèṣe wọ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ tó wọn bá a tọ́ wọn. àsìkò àtúbà wa ká máa ṣàkíyèsí ara àwọn èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ìwọ́n ó pè wọn ìgbà tí wọ́n bá pè wọn sí èyí ọgbọ́dọ̀ jẹ́ ìgbà náà kò sì bá tẹ̀lé àmúbá yìí ọyọ ọjọ́ pé sálfàjà rí bá ti lè là náà ni wọ́n mọ̀ pé wọn. tẹ ẹ bá wà ń ta lọ́gànjọ́ tẹ ẹ bá wù nǹkan kan wájú tí nǹkan yóò clear sí ní láti òfin òṣòṣù fàǹtà tó bá di pé ẹ ti wá rí pé ah, nǹkan yẹn mọ̀ ti ń clear àlùfájà rí ti tó nù àlùfájà rí ó tó nìyẹn sáìdì ibi tó òun ti ń yọ iná lẹ́ẹ̀tì ní nǹkan funfun kan tí ọmọ wa kárí sánmọ̀ tí ọmọ kárí yọ dàbí àwọ̀ irú níbẹ̀rẹ̀ yọ máa ẹ̀kẹ́lì sí yọ máa ẹ̀kẹ́lì sí àtọ́jà àdìsí lórí tó yẹn. bẹ́ẹ̀ náà sì ni ká máa gbìyànjú wípé òòrùn wọ̀ ojú òòrùn ọwọ́ àwọn ẹlòmíì wọ́n di pámánẹ́ǹtì tí wọ́n ti sẹ́gun wọ́n mọ̀ wá gbóyin tí sẹ́gun bá ti tó wà wọ́n mọ̀ jẹun tó ní. òòrùn lè wọ̀ before seven ó yẹ kí after seven some minutes after seven ló tó wọ̀ wíwọ̀ oòrùn ni ká máa ṣàkíyèsí ká máa lu ọmọ àwọn oníṣòwò mọ́ gbàrà lórí aago bẹ́ẹ̀ àwọn èèyàn kan bẹ́ẹ̀ máa ń mú eh, eh, Data tó wà fẹ́ẹ́ pé ó ti wà kọ̀m̀pútàráìsì pẹ̀lú àwọn tí ó sọ́ọ̀dì survey ikú sáàbù báyìí ní àlùfájà mi sáàbù báyìí ní òun ọwọ́ àwọn yẹn kákan máa kápò tó ń pa rẹ̀ pé ká máa fi community kan tí ẹ bá ní àlùfájà rí wa látòjú kí wọ́n sọ pé five ni to club ni five minutes to five ọpẹ́ jù ọjọ́ káwọ́ ti sọ torí kí ni wọ́n yẹ perfect gan tó máa sọ pé seven ńlọrọ ọwọ́ ẹjọ́ àti sùúrù bíi five minutes after seven torí kó tẹ̀lẹ̀ sí mi rí ní umlut láàrin Mẹ̀dínà sí Mẹ́kà ẹ pé wọ́n ti sọ táìmù yẹn sọ́yẹ̀ tó la ìlà máa ń lo Mẹ̀dínà bẹ̀tà wá travel lọ́bẹ̀ ọlọ́run á sáwà létí omi ní bóyá àtúmọ́jú bìí ṣe tó tọ́wà ní òwe yẹn má ṣe pẹ̀rún nìyẹn

òun náà ní pé oṣù náwó ni o oṣù náwó ni nípa pé kéèyàn jẹ sọdá tuntun nísìnyí nítàrí yóò náwó lórí fámìlì rẹ̀ ìyàwó ọmọ bẹ́ẹ̀ náà tòun yóò gbìyànjú lórí ní fáìl gbààwẹ̀ kó o tó jẹ fún kò ní ìjọ kọjá rẹ ọ̀dọ̀ mi o ọ̀dọ̀ nítorí pé àlejò ọ̀sán lọ́la rẹ̀ ọ̀sánlá ẹni tó bá ti sọ̀rù fún ẹni tó bá fún ẹni tí ó gbàwẹ̀ lóúnjẹ ládàá ẹni tí ó gbàwẹ̀ ó ti dúró irú ládàá tí ó gbà ọlọ́run tó wá fi fún wọn náà ẹlòmíràn máa tẹ̀sán yóò gbàyìn fẹ́kẹ́ gbalájà rẹ̀ ní rárá o yóò gbà gbalájà rẹ̀ nígbà ọlọ́gbà nǹkan rẹ̀ ládàá tiẹ̀ ti dúró irú ládàá tí wọn náà wá gbà ọlọ́run wá ti fóònù náà tòkòfin tó burú kẹ́ ẹ pẹnu kọ̀ lórí pé ọ̀dọ̀ ọ̀rin bẹ́ẹ̀ ni mẹ́fà ni àgbẹ́jọ ni ọ̀dọ̀ lágbára láti kọ́kọ́ jẹun lónìí o láti sínú nígbà bá dọ̀la ọ̀dọ̀ tàmọ̀dò kòkò bí oúnjẹ rẹ kù oúnjẹ ọjọ́ mẹ́fà iná ní ẹ̀rọ téèkì láàrin ara yín tó ẹ̀ sì tún níwájú ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ rí ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní pé ìrántí ọlọ́run ní ká máa ṣe pọ́pọ̀ nínú Ramadan bẹ́ẹ̀ náà sì ní ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹfà káàmùra sínú Ramadan káàmùra tọrọ àforíjì lọ́pọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀sọ̀ fún ayé ní alẹ́ Ramadan kọ̀ọ̀kan lọ́lọ́ ní àwọn àwọn ọ̀kẹ́ àìmọye èèyàn tọ́lọ́ owó tuntun kù lọ́rùn wọn tó wọlé wọn ìyẹn ni pé àwọn ní bọ́lá ọlọ́run bá ń bá kú tọ́lẹ́ lómi ti gbọ́ yé pé ọlọ́run gbogbo ẹ̀sẹ̀ ìdúró ń ẹ̀ńtọ́lọ́n bá ti gbàgbọ́ rẹ̀ ní Ramadan tó tó borí bù tó kùsùn lọ́rùn rẹ̀ tí ò ní wọná ọlọ́run ìtumọ̀ ẹ̀sìn pé yóò kú lórí tàwọ́fì tọ́lọ́ ń já kú lórí tàwọ́fì. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé umra tí yẹn bá ti ń lọ Ramadan àníkùn sọlọ́ọ̀lá àdìsọ́lá ó lè fi dé ibi hajj ìyẹn ájì ìfàtọ́wò ájì àtibọ́rẹ́ ájì ìtọ́jú ọ̀ràn yẹn yẹn gbọ́dọ̀ tèmi ìjọba àmọ́ para ájì lọ́dún lọ́dún lọ́dún tí ń bọ̀ nǹkan àníjọ sáà sọ pé umra tó bá ṣe ń Ramadan yóò ti ju ájì ẹlẹ́ẹ̀kẹjọ ní Ramadan òru sọ Kùránì kalẹ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀bà ti sọ nínú àyàtà tó wájú ìlà àrùnzàlì náà ò ní ilé ìrìnàjò padà. Òru yẹ ká ti lọ́run pọ́pọ̀ nínú ẹ̀ kọ́lọ̀ ń kọ́dà kókó fún wa ti kò bẹ̀rẹ̀. Nínú àyàtọ̀ wà ní pé bí ẹ̀ bá ti lọ́run tọ́lọ̀ fún yẹn kókó jẹ́ ìbáradà kọ̀ọ̀kan tó bá ṣe ó ṣe déédéé nígbà tí wọ́n fi ẹgbẹ̀rún kan òsì tó kù sí lọ́run. kèé wá ṣe tó òru kan kéèyàn wà máa lo lọ lò ní mọ́sálásí kan àbí lọ́dọ̀ àwọn àbá kan àbí kí wọ́n máa dá wà sílẹ̀ wá sí òsì inú ẹ o ìwọ láàrin ìwọ àtọ́lọ́run ló sin lọ́run o ẹ ń bá ti kí mọ́sílíkì gbọ́nà tó fi ìsáyì ó ti fètò gbé òru yẹn kọ́ wá lékún ní ìbádà lóru ìtọ́fẹ́ kùkù ni mọ́sílíkì tó bá ti lè kí nínú Ramadan tó sì jẹ́lẹ̀ láti lè kọjú nítorí pé ọlọ́run lọ́ọ́ mọjọ́ tó bọ́ sí àti ìjà ìtọ́ bá ti kú ládàá rẹ̀ á sì dá ìjọpọ̀ ti dúró ṣùgbọ́n tó tún wá ṣe àlékún sí ìní tó sẹ́kù lọ́wọ́ ajẹ́ ṣe tí ọ̀bá kú náà mu lọ́wọ́ àlọ́ máa ṣe táwọn kan lọ tó lè láti lè kọjú kódà àwọn mí máa ṣe lọ́sàn-án gan tí wọ́n fẹ̀ kan kéde jẹ́ ń fẹ́ tí wọ́n fẹ́ gbowó jọ tí ọ̀bẹ́ tajú lè láti lè kọjú lọ lè láti lè kọjú owó adú owó adú ọ̀sán gan

bóyá fún mọ́sálásí ni o bóyá fún ilé ni o bóyá fún kàmí ni àwọn èèyàn wà fún ìdè ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní wípé èsì káàfù ń bẹ nínú ilẹ̀ látòlùkọ́ nínú lọ́wọ́ ní sọ̀tọ́là ó ṣe ń gbà ní ìlọ́wọ́ mẹ́wàá àkọ́kọ́ ìgbà ní o ṣe ní mẹ́wàá tààrin ìgbé ìtò ilẹ̀ lè lórí ṣe ní gbogbo ìgbà òun náà ní mẹ́wàá àti ìparí sọ́lọ́lá rẹ̀ òkèlà ìwà ìwé ìtọ́lọ́lá jù òun náà ní pé kéèyàn ó ṣe ní mọ́sálásí mọ́sà tí ọ̀bá wa lágbára yẹ kó ṣe ní mọ́sálásí Mẹdínà tí ọ̀bá wa lágbára yẹ kó ṣe ní Baitul Maqdis tí ọ̀bá ti wá lágbára yẹ gbogbo mọ́sálásí òkú bákan náà ni wọ́n wọ̀ àwọn tí wọ́n láwọn ń lọ káwùlà lọ ṣe nǹkan kan ìrégbè ni wọ́n bá lọ náà bí wá wà ń káwùlà yìí sallallahu alaihi wasallam tí èwù tí òfin mọ tòtọ́ lọ́wọ́ tó ojú láti kìí àmọ́ lẹ́yìn wá lẹ́nu ẹ̀dùn sàárì rẹ̀ àdébíyọ sallallahu alaihi wasallam kó tó kú ó ní Allahumma la taj'al qabri watanan yu'bad ìyá ọlọ́run má sọ sàárì ìrújú táwọn èèyàn máa sọ àdébíyọ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ pé Allahumma la taj'al qabri ìdá ọlọ́run má ti sàárì ìrújú táwọn èèyàn máa sọ ara rẹ̀ o. torí ẹni pé mo kú náà tó ti lọ sí Madina tó ti lọ bí sàárẹ̀ ànábì wa sallallahu alaihi wa sallam kó sọ pé asalaamu alayka ya rasulallah ọ̀gbọ́dọ̀ dùn pẹ́ mẹ́ sọ pé ìwà ànábì bí ni o ti pèsè nínú ọ̀sẹ̀ lọ wẹ̀wẹ̀ ni ọ ya ọ sọ pé asalaamu ya o bá ti sí ó tẹ̀sí àwọn tí ó ti dúró tẹ̀sí wọn ti mọ náwó ikọ̀ dábọ̀ fáìlómi láàyè nínú súnà ní ti ọ gbọ́dọ̀ sí ní ìmọ̀ tó ń gbọ́dọ̀ jùlọ bọ́bá tó padà bẹ́ẹ̀ ọ ọ gbàdúrà káàdúrà tánàbí ṣe ọ̀fẹ́ kọ́ bà nìyẹn tó ní Allahumma la taj'al qabri 'inda ìrẹ́ ọlọ́run má ṣe sàárè mi ní táwọn èèyàn mọ̀ pàrà rẹ̀ sallallahu alaihi ọlọ́run o tó ti ewu kan tí òkú ìgbàgbọ́ ń lọ. tó gbogbo mọ́sálásí èèyàn ti lè ṣe gbọ́ obìnrin àwọn àdán wọ́n ti kó fi ń sọ̀rọ̀ yàrá abáàlì rẹ̀ náà ní tó dáa ju ọwọ́ ọbọ̀sẹ̀gbẹ̀ kan ilé ìfádé nílé wọn tó sì máa ṣe lọ́rùn rẹ̀ kọ́ máa ṣe ìdìbò rẹ̀ lẹ̀ ẹni lọ́ dáa ju ọba lè ọtí mọ́sálásí kò sí ìwọ̀ mẹ́wọ̀n ṣùgbọ́n àwọn ẹ̀dọ́ tí wọ́n lọ ọdún mi tí wọ́n lọ máa bá wọn ṣe ìṣèdáàbò oríṣiríṣi nǹkan là ń gbọ́ o àti wọ́n ń ṣe ìdìná o ìmọ̀ bí wọ́n mọ lọ sí ẹ̀ táàsì yẹn tó ra wọn pọ̀ pé lágbájá fẹ́ fẹ́ lágbájá àbẹ̀lẹ̀ fẹ́ fẹ́ lágbájá fẹ́ bá lọ nu ẹ wá abẹ ní òní ẹ má parọ́ mọ́ ẹ òṣìṣàbò ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ní pé oṣù mọ̀ inú oṣù Ramadan ká máa gbìyànjú láti máa lékún ní ìmọ̀ ikú oríṣiríṣi dáadáa oríṣiríṣi nǹkan rí káàkiri nínú kókó ẹlẹ́ẹ̀kẹta káàkiri sàǹfààní fẹ́ẹ́ ní nínú Ramadan kájínà tẹ́tẹ́ àkókò ẹ̀sẹ̀ náà dilẹ̀ lọ nínú ẹ̀mí tí a rí ni nínú ẹ̀mí tẹ́tẹ́ nínú ẹ̀mí owó èlò owó èlò tó pọ̀ ní àwùjọ wa oríṣiríṣi àtòkọ́tọ́ da àdìsí ọ̀dà òtótó nǹkan àdìsí ògùnbọ́ ká jìnà sí kọ́lọ́mù máa fi rẹ̀ tó wa. ẹ̀yìn tó parí ẹ̀ òun náà ní pé lẹ́yìn Ramadan kọ́ wá jẹ́ a ti múra sí tọ́lọ́run ká tẹ́tẹ̀ ká sì tún bẹ́ẹ̀ lẹ́yìn Ramadan ìwọ̀n bá ti agbọ́ ìfọ́lọ́jẹ́ tó wúlò fún wa wọ́dà tó gbèrè wọ́n láàánú rẹ̀ ká máa ṣàdúrà tọ́pọ̀ níta àtìgbà kọ́lọ̀ kó fi rọrùn fún wa bẹ́ẹ̀ náà sì ni ká máa ṣàdúrà fún àwọn mùsùlùmí tí ń bẹ lágbàáyé àwọn èèyàn mi ń bẹ pé báwa ti fọkàn balẹ̀ tá a tẹ̀ ń pé kòtòwó tàì tí wọ́n kọjá bẹ́ẹ̀ ìlú wọn ò tòrò àwọn Palestine wà bẹ́ẹ̀ fẹ́ẹ́ pé wàhálà ní títọ́ ìkó wọn sí tọ́fẹ́ gba ilẹ̀ wọn ó tiẹ̀ ti gba wọn bòmí ni tí wọn ò sì gbádùn títí ń pa wọn kódà omi tí wọ́n bá mu àtọ̀dọ̀ israẹli ni ó ti kọjá fún ohun tó lè mu kọ́ta ìyẹn kó fa omi sọ́dọ̀ ó ní omi tó bá mu ọ̀dọ̀ ń ló sì gbà á bí ẹ bá fẹ́ díẹ̀ díẹ̀ náà kí ni yìí kọ́dọ̀ bá dáàbò bò wọ́n kọ́ gba ilẹ̀ ìsìláàmù wọn kọ́ gbà fún wọn padà àwọn súríà náà àwọn gbàjọba wọn gbàjọba wọn ní Amẹ́ríkà ó yìí ìlú tó ṣe pé gọ́ọ̀mẹ̀ntì tó ti rọ́ọ̀nù bẹ̀ fún more than twenty five years tìlú ti ti ń bẹ láti tipẹ́tipẹ́ tí Islam ló tó dìde kí ni ọ̀dọ́ ìgbéjì ẹ̀ kẹ́ni gbogbo bẹ́ẹ̀ dé di Nàìjíríà ẹ wá wo wàhálà tí ó ṣẹlẹ̀ nípa property àwọn èèyàn tí ò ní ní dọ́kúmẹ́ǹtì mọ́ tí wọ́n ti fún sẹ́kẹ́rì àjùlọ bọ́bá tiẹ̀ ló fi sí ọ̀gbọ́n sí ọ̀gbọ́n kínní èyí gbàdé ẹ̀ bá rí ni gbàdé ẹ̀ bá rí ìwé yọ̀ọ̀sọ̀ gbòòlò ni ẹ̀ wọ́n lẹ́ tí ẹ̀ tí mọ́tò bá gbá kọ́ ní òmù nọ́mbà àbí òkọ́ ni. so amẹ́ríkà lọ wọ ẹranko láàrin ọdún méjì ìyẹn two million ló kún ní lásìkò ogun yẹn lásìkò ogun bíi five hundred lẹ́yìn ọdún méjì tí ogun yẹn èèyàn two million yẹn ti ní sàn nítorí orí pa kẹ́míkà wẹ̀pọ̀ oríṣiríṣi tí wọ́n lò ìdájú tó ń lọ bẹ́ẹ̀ jìnnà kọ́lọ̀ ń kó butu tuntun kọ́tọ̀ di ìlú rọ̀ bẹ́ẹ̀ náà ti gbogbo àwọn tí ẹgbẹ́ èèyàn mú kásàdúrà fún wọn kásàdúrà fún orílẹ̀-èdè wa nàìjíríà yìí náà àbí ọlọ́run àti tóbi rẹ̀ bẹ́ẹ̀ àti àánú rẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa pé wọ ọlọ́run fún tí wọ́n máa pé wọ ọmọ ìlú fún wọn tí wọ́n máa gbé ìjọba lé lọ́wọ́ òṣèlú nàìjíríà ó ti ó ti di tó wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n máa sá tẹ̀yìn ni bàbá ìfẹ́ sáńdò ní ìpínlẹ̀ táwọn ẹgbẹ́ lọ́wọ́ àgbọ̀dọ̀ tó mọ́lẹ̀ èèyàn bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ mọ́lẹ̀ èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn tí èèyàn àwọn èèyàn tí èèyàn àwọn èèyàn tí èèyàn àwọn ọmọ babaláwo ló sà ní ẹgbẹ́ tó bẹ̀ àwọn èèyàn tó yẹ pé wọn ò sí ẹ̀ka wa sí wípé bọ́yá kan náà lájọ jẹ́ mọ́ owó tí ò ní wúlò fún ẹ ní ògbésí ayé wọn wọ́n sì ń kó lára rẹ̀ bí àwọn òdúdú olórí wa Buhari kọ́lọ̀ ń kó fún lára bí o ó ti ń ju lọ́jọ́ tó bẹ́yà kùdìẹ̀ kùdìẹ̀ lọ́nà ń fẹ́ gbọ̀n ẹ̀jẹ̀ rẹ̀ dànù kó lára rẹ̀ pẹ̀lú ẹ̀sán tó fi dé kọ́lọ̀ ń kọ́ bá pa ẹ̀kẹ́ rẹ̀ rí àti buwa náà kọ́lọ̀ ń kọ́ bá tu Nàìjíríà kọ́ bá gbé àlámọ̀ iye kábíọ́dà ọ̀là àti tòbí ọlọ́run ọ̀làánú rẹ̀. ká máa gbìyànjú lórí mímọ náà ó fi jọ ọ̀nà a gbọ́ sọ́rọ̀ gbé kúndùn fún wa. وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم